ẹni tó bá páyọ̀ lọ lórí bó ṣe ṣe ẹjẹ́ aláwọ̀ gbogbo ìpalára tó kulẹ̀ rí orí ń bẹ̀ yóò padà já sọ̀rọ̀ fún ẹjẹ́ aláwọ̀ makarajà ọlọ́run mú ọ̀nà àbáyọ fún lérí tó bọ́ lọ́wọ́ ẹ̀ lórí ìdààmú lórí ìpayín kèké tó rí yẹn látara kí wọ́n kọra wọn sílẹ̀ tó bá jẹ́ pé lórí ìbẹ̀rù ọlọ́run làwọn méjèèjì fi ṣe wà máa yẹ tẹ́ kí lọ ẹ̀jẹ̀ aláwọ̀ mọ́kàrọ̀já gbogbo ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run ìyẹn ni ò sí láyé mọ́ ẹ̀rì tẹ́lẹ̀ mi ò máa dà fáaláma ẹ̀dàkùn ogun ìdílé nínú kẹfà fẹ́ lọ́hùn ẹ bá ń sàdọ́ ọlọ́ni wàmà yattaqillah ij'al makhraja èyí ò gáàsì tó nígbà àdúrà sálọ bẹ̀rù ọlọ́run yaj'al lahu makhraja yaj'al lahu makhraja gbogbo ẹnikẹ́ni tó bá ti páyà ọlọ́run ohun tó dojú náà rọ rẹ̀ yẹn yóò padà já sí rọrùn fún ọlọ́run ó padà fún lọ́nà àbáyọ lórí ìdààmú tí ń bẹ níwájú ẹ̀ àbíkọ́lọ́run ọba kó padà pálẹ́rìn lọ́nà míì tí ó fi jẹ́ ó gbàgbé ìdààmú yẹn ọlọ́run ọba yóò mú ọ̀nà àbáyọ wá fún lérí ìdààmú tó rí lérí wípé ó sì dúró ti tọ́lọ́run ọba kí náà ń pè ní takwa imtithalu awamirillahi wajtinabu nawahi títẹ̀lé àwọn àṣẹ tọ́lọ́run pààyàn láṣẹ ìtọ́lọ́run ọba ọ̀fẹ́ kéèyàn ó jìnà sí àfáà wa àgbà almarhum kọ́lọ́run ọba kó bá foríjì wọn kó bá kẹ́ wọn sheikh muhammad abdulbaki wọ́n ní iṣẹ́ ọwọ́ ẹni ní gbígbàdúrà ẹni ìwọ náà yẹsẹ ọwọ́ rẹ wò bó o lo ṣe ń tẹ̀ lófin ọlọ́wọ́n bá sí bó o lo ṣe ń yàgò fún tọ́lọ́wọ́n bó o fẹ́ sí wàmọ̀ yẹ tẹ́kìlá ayájẹ́ aláhọ́ ẹ wà máa rò pé bó o lo ṣe ń ṣe gbogbo àlámọ̀rí ọmọ ajá sọ́rọ̀rùn èyí tó bá dàbí ìnira yóò jẹ́ nira ṣùgbọ́n lọ́wọ́ compensate ẹ̀ pẹ̀lú nǹkan míì tí ó tún wá jí ó gbàgbé nǹkan yẹn gan gbogbo ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run ìyẹn nìkan kọ́ wa yarzuquhu min haythu la yahtasib wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh inna Allaha balighu amrihi qad ja'ala Allahu likulli shay'in qadra. ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá páyà ọlọ́run ìlérí àkọ́kọ́ ni pé ẹja lọ́hùn mọ̀kànràján ọlọ́run yóò sọ ọ̀nà àbáyọ yóò ṣe ọ̀nà àbáyọ fún lórí gbogbo ohun tó dojú lórí gbogbo làásìgbò lórí gbogbo wàhálà tó ń bẹ níwájú ọlọ́run ó fún lọ́nà àbáyọ lérí tó bá ti bẹ̀rù ẹlẹ́ẹ̀kejì wàyàrìsókò min àìsùn láyà ọlọ́run wà máa ṣe ìjẹ́ ẹmú fún ọlọ́run ó máa ṣe ìjẹ́ iná lò fún níbi tí ò ràn kàn ẹ wà máa rò wípé iṣẹ́ wo ló ń ṣe èló ní ń gbà owó kékeré yóò wà máa ṣe nǹkan ńlá níbi tó wó ńlá tí ò ti lè ṣe min ọlọ́run ó máa ṣe ìjẹ́ fún torí pé rísíkù kì í ṣowó ọlọ́run yóò máa ṣe jẹ́ ẹ mú fún torí tá a bá rẹ pé owó ló ń jẹ́ bẹ́ẹ̀ pé bó bá ṣe pọ̀ sí ló ń jẹ́ rísíkù kì í ṣe yẹn owó lè pọ̀ kó má wúlò owó sì lè kéré ẹni lápèjúwe tá a ṣe fún wa ẹni tó ń gba five million lóṣù bùkátà tọ́lọ́wọ́n bá gbé síwájú ẹ̀ bùkátà six million ó ní lóṣù tí ó sì gbúdọ̀ má náwó ẹ̀ ẹ rí wípé kò ló lọ yóò tún padà jẹ gbèsè ten million ẹnìkan sì ń bẹ twenty thousand nígbà lóṣù gbogbo bùkátà tọ́lọ̀ ń gbé síwájú ẹ̀ pátá kò ju bùkátà five thousand lọ kò tiẹ̀ tó five thousand bùkátà two thousand ẹ dákun ta ló lówó ló fi jẹ́ pé ìbò ṣe yẹ ká gbọ́yé nìyẹn ẹlòmíì torí ipò owó kan pọ̀ òun ló fi fẹ̀ sílẹ̀ wọ́n sọ pé owó bíi pọ̀ ṣùgbọ́n wákàtí márùn-ún ò máa tí bí ó pọ̀ bẹ̀ tó ráyè ó ráyè tọ́lọ́n ẹlòmí olùgbé ah, a nídìí owó a nídìí owó bó bá dé akọ̀ mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ ohun èyí padà á ṣe ìyẹn pọ̀ ní òṣèṣẹ́ àwọn olóṣèlú ẹlẹ́mìn ọ̀gá ẹ̀kíní kan fáàtì ẹ ṣáà gbìyànjú ẹkún mi lọ́wọ́ ìyá ń jẹ wá brothers irọ́ ní ń pa ó <laughs> irọ́ ní ń pa kẹ́nìkan kan mọ́ sọ yẹn mọ́ bọ́ ọ bá fẹ́ lọ ṣèṣèlú fúnra rẹ̀ lọ ṣe ìwọ lọ fẹ́ pa wákò bọ́ ọ bá ran ẹ̀sìn lọ́wọ́ fúri ara rẹ náà ni so ti yé má lọ sàdéhùn yẹn nígbà ọba wa débẹ̀ àdéhùn tó o ṣe yẹn yóò wà difficult láti rí ṣe ọ àwọn ọmọ tá a bá lè ṣe ń ṣe àwọn christian náà ó béèrè tiwọn o kìnnì kankan ọ wà nílé ṣe nǹkan yẹn mọ́ àwọn yẹn wà ní ẹgbọ́ ẹ wo ẹ wo nǹkan o nígbà tí o ti débẹ̀ ní sọ báwọn má sàdéhùn kankan ẹni tó o bá rí tó o bá rò pọ̀ fẹ́ràn ẹ̀sìn ọlọ́run lọ́ràn lọ́wọ́ rẹ̀ sí ọlọ́run lọ́wọ́ gbalada ẹ̀ lọ́dọ̀ ọlọ́run sọ wọ́n kìnnì kan à ah, yà ń jẹ wá kìnnì kankan ìpàṣẹgbà ìrọ náà gbogbo ẹ̀ ìrọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹgbẹ́ òṣèlú lérí ju ẹ̀sìn lọ àdánwò ni ẹni tó jẹ́ PDP lápèjúwe ń sìn kò sí bó ṣe fẹ́ sọ yóò máa gbọ́lá fún Jonathan ju Buhari bí ò tiẹ̀ dénú ẹ̀ yóò sọ lójú àwọn èèyàn ẹ̀ ó gbúdọ̀ sọ ah, so ibi tí wàhálà wà ẹ rí mùsùlùmí mi kódà ara wọn mi tó Johnson náà ẹgbẹ́ wọn ní option ju ká máa pariwo Jonathan ní ìsìn lọ ẹ wo ohun tó ṣe lóṣù àwọn èèyàn dáa kọ́lọ́n a àtòbí rẹ̀ kó sànú ẹnì kan wa ọlọ́run ọba ni wọ́n yára sókú mi ní àyètò láyà àtẹ́sẹ̀ fun pèsè fún mi ní àyètò láyà tí ó ibi tí pèsè yẹn ti ń wá sọ fún yẹn gba ah, tó lè jáde bí tó nǹkan kan ah, tó bí ò ṣe níbi tí òòràn kan táwọn èèyàn gan bá rí tí ò wọ́tí tí nǹkan kan lè jáde ń bẹ́ẹ̀ wà máa ń yàtà wá kẹlẹ̀ aláàláì fọwọ́ hasbó gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run yóò tó gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ̀mí lé ọlọ́run ọlọ́run ò ní fílẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kàlámọ̀rí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọbọ̀ ò ní pátì wà máa ń àdéhùn tọ́lọ́wọ́ bá ní wá mẹ́yìn ṣẹ̀rtíyà ni condition ni conditional statement ni wà mẹ́n yatawakkal ala Allah ìyẹn túmọ̀ pé wà mẹ́n lam yatawakkal ala Allah wa laysa bi hasbihi ẹni tí o bá ti gbára lọ́lọ́ ọlọ́run ò lè tó kò ní tó náà ni ṣùgbọ́n wa man yatawakkal ala Allah fa huwa hasbu gbogbo ẹnikẹ́ni tó bá ti gbára lọ́lọ́ ọba yóò tó o iná lọ́ọ̀bà lẹ́gùn amú nínú rìwáyà mi wọ́n ní iná lọ́ọ̀bà lẹ́gùn ní amúrọ́ dájájú ọlọ́run ọba báàlẹ́gùn amúrí báàsì tu ni pé ó tó ẹrù rẹ̀ gbé iná lọ́ọ̀bà lẹ́gùn amúrí yìí ọlọ́run ti tó sẹ́ rẹ̀ ṣe ọmọ ètò tó gbé kalẹ̀ lórí rẹ̀ má ṣe nǹkan sọ fún iná lọ àbálẹ́gò amúrí ọlọ́run ọba tó ẹrù rẹ̀ gbé ó tó ṣe rẹ̀ ṣe lẹ́kọ̀ọ́ lè ṣe ó sì ti pe búbú gbogbo nǹkan èyí tí ò ní tẹ̀ ọ́ lọ́wọ́ bó o ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ òní ni ó ti ṣe gbogbo ó ti pe búbú ẹ̀ gbogbo nǹkan ọlọ́run ọba ti pe búbú ẹ̀ torí kó tún lè rú gọ́gọ́ sí ó tún kúrò níbi tó wà ó tún lọ lọ Cameroon kò sí bọ́ọ̀ bá wà nílé náà déédéé tó ọmọ rí náà ló mọ rí lé kọ́dìjà aláàlá olékọ́ oléṣẹ́ ẹ̀hẹ́n ọlọ́wọ́n ọba ti pè bubú gbogbo ẹ̀ in tí ó jẹ́ ti kó wá ọlọ́wọ́n ọba ti parí ẹ̀ téèyàn bá ti wá mọ̀ yẹn ìwọ̀nba lèyàn ó dára ẹ̀ láàmú mọ́ èyàn ó ṣe gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ìgbìyànjú yìí ò wá gbúdọ̀ gbé èèyàn kúrò níbi tọ́lọ́hún gbogbo ìgbìyànjú náà kò gbúdọ̀ jáde kúrò nínú pọ́lọ́ ní ó ṣe kì í sagbára kì í sì ṣe mímọ̀ ṣe wá. wo ọ̀rọ̀ tọ́lák tọ́lọ́wọ́n bá ń bá wa sọ ó tún sọ pẹ̀lú ọ̀rọ̀ ìmánì ó tún sọ bó ṣe ń sọ ló ń gbìn bẹ̀rù ọlọ́run ọba sí wa lọ́kàn bó ṣe ń sọ ló ń gbìn bẹ̀rù ọlọ́run ọba sí wa lọ́kàn kábà lè ṣe pẹ̀lú bẹ̀rù ọlọ́run kábà lè ṣe pẹ̀lú ìpayà ọlọ́run kámọ́ bá wa máa rò wípé ṣèbẹ́mi la láṣẹ ní tó bá wù mí ni mo lè ṣe ọlọ́run ọba ní ẹtútẹ́tù kẹ gbọ́ àwọn òfin tó tún dé ọlọ́wọ́n bá ní wàlá ìyá isnaminal mahidimi nisa ikun ọlọ́run láwọn tí wọ́n ti jákàn kúrò níbi ṣíṣe nǹkan oṣù àwọn tí wọ́n ti dépò pé wọn ò lè ṣe nǹkan oṣù mọ́ bẹ́jẹ̀ bá jáde lára àwọn àrùn ni wàlá ìyá isna àwọn tí wọ́n ti jákàn múná nínú àwọn obìnrin minal mahidi kúrò níbi ipá wọn ó tún ṣe nǹkan oṣù min nisaikum nínú àwọn obìnrin yín tó ń bẹ lọ́ọ̀dẹ yín ìyẹn túmọ̀ pé ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ ẹ̀kọ́ yẹ káwọn obìnrin ó darúgbó lọ́ọ̀dẹ wa ni ọlọ́run ọba tún sọ̀rọ̀ pé àwọn arúgbó nínú àwọn ìyàwó yín ọlọ́run ọba ní àwọn tí wọn ò ṣe nǹkan oṣù mọ́ àwọn àwàláyìn kẹ́ra wọn tí wọ́n ti já kàn kúrò níbi ṣíṣe nǹkan oṣù nínú àwọn obìnrin yín tẹ́ bá fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ bó o lẹ́sẹ̀ kọ àwọn. ìnira tàbí tó ń fa ìdẹ́tò ọ̀nà tàlátàtò aṣọ. tẹ́ bá ìnira tàbí tó ń tẹ́ bá ń ṣe iyèméjì wípé bó o láṣẹ wá ka ìdá tiẹ̀ ìnira tàbí tó ń ṣàkàtún bá ń ṣe iyèméjì lérí ẹ̀ ọlọ́run ọba ní fa'iddatuhunna thalathatu ashhurin àsìkò ìdá tiwọn oṣù mẹ́ta ní ẹ̀ka oṣù ojú ọ̀run ni kìí ṣe january february tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ nínú rajab tí ramadan bá parí òun ló tán rajab shaban ramadan oṣù ojú ọ̀run lẹ́ẹ̀fìkà kò wá ní ìdí pé kẹsẹ̀ mọ́ ká pé ìgbà wo ló parí nǹkan oṣù ẹ̀yẹn sàmóṣù níbẹ̀rẹ̀ oṣù ẹ sọ anti antitolic ìbẹ̀rẹ̀ rajab tó ti yé tó bá tún di ìbẹ̀rẹ̀ ṣàbán antitolic tẹ́ bá ti lè sọ níbẹ̀rẹ̀ ramadan ó ti parí nìyẹn mùtọ́lákọ̀ ẹ ti kọ́ nìyẹn na wàláì lámúyá ọlọ́ní bákan náà àwọn tí wọ́n kì wọ́n ò tí ma bẹ̀rẹ̀ nǹkan oṣù ṣíṣe lissigari iná bóyá nítorí wípé ọmọdé lẹ fẹ́ wọn wà ádámù bòlóògì ina sinal mahid àbí wọn ò tí ì dépò wọn ò tí ì bàlágà obìnrin mi ń bẹ bẹ́ẹ̀ bá rí lọ́mọdé ó ti tó lóbìnrin àmì obìnrin ó ti wà lára ẹ̀ ó sì lè mọ́ ti ìbẹ̀rẹ̀ nǹkan oṣù ọlọ́run ọba jẹ́ kó yé wa ń bì nínú ẹ̀rí táwọn àáfàá gbẹ́sẹ̀ lé lórí ni nìka òsọ̀gírọ̀ ṣé èèyàn lè naam bẹ́ẹ̀ ni torí pé ntọ́lọ́wọ́n bá ń sọ níbí ó jẹ́ ká mọ̀ wípé ó lè wáyé ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ mubahu ó ní túmẹ̀ ẹ̀ tábà ní mubahu ní nǹkan kì í ṣe pé wájib tí bùkátà bá bẹ̀rẹ̀ fún téèyàn bá ṣe èèyàn lẹ́ṣẹ̀ ó ní túmẹ̀ ṣùgbọ́n nǹkan tó jẹ́ mubahu ìntọ́ bá bí gangan nídájọ́ ẹ̀ tí mubahu bá lọ bí aburú ó ti daburú tí mubahu bá bí dáadáa dáadáa náà ni so ló fi jẹ́ wípé ká fẹ́ ọmọdé lóbìnrin halal ni ọmọbìnrin tí ò tí bàlágà tí ò tí máa ṣe nǹkan oṣù ká fi ṣèyàwó halal ni nínú ẹ̀sìn mubahu ni tó tọ́ ni tí bùkátà bá béèrè fún tí mọ́síláà dáadáa tó sì ń bẹ ń bẹ tí ò bá ti jẹ́ ìkónira bá ní òun ni ẹnu ẹnìkan ò gbá láti lè sọ pé ẹ̀rí ẹ̀dọ́lú àgbàlagbà wà lọ fọ́mẹ́kẹ́ kọ́tákó òfin ọlọ́run torí pọ́lá wọn bá jẹ́ ká mọ̀ wípé wà láàyìn láàmù yahidna àwọn tí ò tí ì máa ṣe nǹkan oṣù. àwọn ọmọbìnrin tí ò tí ì máa ṣe nǹkan oṣù náà oṣù mẹ́rin náà lẹ́ẹ̀ka fáwọn náà gẹ́gẹ́ bí àwọn arúgbó oṣù mẹ́ta náà lẹ́ẹ̀ka fáwọn náà gẹ́gẹ́ bí àwọn arúgbó tó ṣáájú. ọlọ́wọ́ bá ní kẹ́ wá ráwọn tó jáláboyún ní àwọn obìnrin yìí tẹ́ fẹ́ kọ̀ àjálù hàn àsìkò tiwọn tí wọ́n fi ṣe ìdá tí ìdá wọn ó parí ayin yàtọ̀ àna hamla wọn ó dìgbà tí wọ́n bá tó bí oyún nu wọn ní kété tí wọ́n bá ti lè bí ọmọ nu wọn tán báyìí ó ti wà mọ̀tọ́lákọ̀ àwọn àfa wa ni tó bá bímọ tí ìkejì ọmọ ò tí jáde ńkọ́ àníṣọ́mọ́ ti jáde tọmọ bá ti lè jáde sọ́ọ́rọ̀ tí mo tọ̀lákọ̀ kìí ṣe ìyàwó ẹni máa ìgbà wá bọ́rọ̀ débi kíkọ obìnrin tó ń bẹ nínú oyún ẹ̀wọ̀n tọ́lọ́hún fi parí ẹ̀ wà máa ń yẹ tẹ́kì ẹni tó bá wá gbogbo ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run lórí ta gbé kalẹ̀ yìí tí kò rí gẹ́gẹ́ bí ẹni pé àǹfààní ni fún láti lè fara ní obìnrin tó bá páyà ọlọ́run ọba lérí ẹ̀ yẹjà aláhùn omi ní amúre ọlọ́run yóò sì jẹ́ kí gbogbo àlámọ̀rí rẹ̀ kó já sí rọrùn ẹ̀wùn tọ́lọ́run bá tún fi parí ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú tó bá fi bẹ̀rù ọlọ́run sí gbogbo àlámọ̀rí ẹ̀ ọlọ́run ọba yóò jẹ́ kó máa lẹ́ẹ̀fi rọ́kùnrin mi tó bá kọ ìyàwó rẹ̀ lẹ́bàá wàá lọ́ọ́ bá ṣẹlẹ̀ sí gbogbo nǹkan bá máa dàrú orí obìnrin ló le orí rẹ̀ ò le ìbọ́lọ́run ti sọ nínú kùránì kò ní ìdí orí ọlọ́run ti sọ bíbà téèyàn gégùn ni. lóbi jẹ́ pé àwọn tọrọ òye wọn ní Islam ò dáa kífùn ṣápítà kan bẹ́ẹ̀ nu kùránì tó yẹ pé ṣápítà divorce wọ́n ń fèèyàn wọ́n fi yẹ láì mọ̀ pé yẹn gan iyì ni fóbìnrin obìnrin mùsùlùmí wo ni ó gbọ́ rẹ̀ ní òní mọ̀ kọ́lọ́n protect right obìnrin nípa ọ̀rọ̀ tọ́láàkì kí lẹ́yìn tó fẹ́ kọ́lọ́n ó ṣe lórí gbogbo ohun tọ́lọ́wọ́n bá ṣe ọlọ́wọ́n bá protect ẹ̀tọ́ obìnrin lóbi jẹ́ pé à ń ṣàlàyé fáwọn èèyàn kan pé ànábì níyàwó pọ̀ pé ànábì níyàwó pọ̀ gan iyì ní fáwọn obìnrin ànábì jẹ́ ká mọ̀ pé àwọn obìnrin náà ní contribution wọn lórí láti tún àwùjọ ṣe ẹ wo contribution àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó súnmọ́ gbogbo tá à ń pè ní islam lẹ́nìí tá a bá yọ ọwọ́ àwọn ìyàwó ànábì kúrò ńbẹ ààbò ẹ̀sìn láwọn ẹ̀sìn lónìí ẹ wo contribution ìyàwó Aisha ẹ wo ìyàwó musalama kọ́lọ́wọ́ bá kó bá jẹ̀ríà akin obìnrin ìgbà tánábì ti fẹ́ bẹ́ẹ̀ ló tó fẹ́ fẹ́ ló ti bẹ̀rẹ̀ ìdákẹ́ ànábì ní ká sọ fún fẹ́fẹ́ ẹ sọ fún ànábì ní ìsọmẹ́kẹ́ àbòdàgbà ẹlẹ́ẹ̀kejì mọ láwọn ọmọ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀mí àmọ́ ìjọwọ́ ṣe é kéèyàn ó lé láyà àti sọyún fanabi sọlá anabi ni ẹ sọ fún pé mi ni ṣe tó pé ẹ̀yin obìnrin tètè máa gbó <laughs> mi ì sẹgbẹ ẹ mo ọ lọ lóògùn máa rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tó jókòó yìí déédéé yín orí ìjọ máa ń pera yín ló kọ bá lọ pé ló kọ àwọn yóò sì ni tí wọ́n lọ́kọ́kọ́ ṣáájú tí wọ́n náà ní sí tètè máa bọ́kùnrin wọ 75 years tó bá tún rọ́ lọ́mọ kékeré kan yóò tún máa sábẹ́ amọ́ fún lọ bọ́ 100 wọ́n tún máa sàkíkọ̀ lọ́dọ̀ bàbá náà tún so látara àti eléyìí ọlọ́run ọba tí ọlá bó ṣe rí nu kò sí kò sí yapa ń bẹ̀ kọ́lọ́nkọ́ ọlá tó bẹ̀rẹ̀ kí kọ́sàánú naam. gbogbo ẹnikẹ́ni tó bá páyà ọlọ́run yajallahu min yóò sọ̀rọ̀. ọlọ́run yóò di kọ́rọ̀ rẹ̀ ó já sí nítorí wípé ó páyà ọlọ́run. eléyìí ni àṣẹ ṣe fẹ́ kórí. dhalika amrullah eléyìí làṣẹ tọlọ́run eléyìí ni ọ̀rọ̀ bọ́lọ́run ṣe fẹ́ kó rí èyí tó bá ti yàtọ̀ sílẹ̀ kì í ṣe tọlọ́run lórí ọ̀rọ̀ pa afẹ́ kọ obìnrin sílẹ̀ dhalika amrullah eléyìí ni bọ́lọ́run ṣe fẹ́ kó rí eléyìí ni òfin tọlọ́run eléyìí ni ìlànà tọ́lọ́hun anzalahu ilaykum ọlọ́run máa mà sọ kalẹ̀ fún yín ni kìí sànábì ló sọ pé tẹ bá fẹ́ kọ ìyàwó lẹ bẹ́ẹ̀ ṣe ṣeré anzalahu ilaykum láti sánmà ọlọ́run ọba ti sọ ọ́ kalẹ̀ láti gáìdì ẹ̀tọ́ obìnrin àti láti gáìdì ìdílé yín nígbà tètò pé ẹ fẹ́ kọra yín sílẹ̀ tó bá fẹ́ wáyé. wọ́n mọ̀ ìyá wo tẹ́kọ̀wà aláwọn tuntun sọ pé wà mẹ́yìn ẹ tẹ́kìlá àní lórí ọ̀rọ̀ iṣẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá fìbẹ̀rù ọlọ́run ọba ṣe tó bá páyà ọlọ́run ọba lérí ẹ̀ gbogbo àwọn àṣìṣe ìjọ́mọ̀nìyàn tó bá wáyé látara rẹ̀ ọlọ́run yóò hádànù fún ọ yóò foríjìn ọ́ ọlọ́run ọba yóò ha àwọn kùdìẹ̀ torí pé kò sí bá a ṣe fẹ́ mọ̀ rìn kórí ó mọ́ mì àwọn kùdìẹ̀kùdìẹ̀ ìjọ́mọ̀ nìyàn tó bá wáyé látara apò fìbẹ̀rù ọlọ́wọ́n bá ṣe ó sì tẹ̀lé lànà tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ yòókà fẹ́rọ a ní ó sẹ́yìn àti ọlọ́wọ́n bá yóò sàmójú kúrò yóò ha dànù yóò bò mọ́lẹ̀ yóò parẹ́ fún ọ àwọn kùdìẹ̀kùdìẹ̀ ìjọ́mọ̀ rẹ̀ ọlọ́run yóò sì fún ọ lẹ́san tó pọ̀ wàyúhùndínmú làwọn àjírọ́ ayẹyẹjì alù àjírọ̀ wu àdìmá ó tún gba láàdá lórí pọ̀ ọkọ ìyàwó lẹ̀ láàdá tó pọ̀ kí nìdí tó fi gba láàdá olùrìn nílànà bọ́lọ́hún ọba ṣe sọ látara àdìẹlẹ́ yìí ọba ó ṣe àwọn àlàyé yìí fún wa kódà bá a bá ka nǹkan míì mọ́ nípa ọ̀rọ̀ tọ́lák odò àlàyé ọ̀rọ̀ tọ́lák tọ́lọ́run sínú sọ́tò tọ́lák ó kún ṣe lọ́nà tí ó fi yé wa ọlọ́run ní askinu hunna min haythu sakantum min ojedikum. askinu hunna min haythu sakantum min ojedikum. ọlọ́run ọba ní askinu hún àwọn ìyàwó yín wọ̀nyí. asikinuhunna ẹ na kí wọ́n máa gbé yálà nígbàtẹ́ bá ni àbígbàtẹ́ ẹ kọ̀ wọ́n minú jìdì kún un níbi tó gbé ta bá débẹ̀ a máa bẹ́yìn náà ń fi àwọn ìyàwó yín gbé mina ẹ̀sùn sàkáàntàn ibi tẹ́ ń gbé náà ni káwọn ìyàwó yín ó máa gbé mìíràn òjèdè kó ayé alimakani lẹ́dí ìtùjàdù náà fi àyè tó yẹ pé bàbá débẹ̀ náà á bá ọpọ̀ ń gbé bẹ̀ níbi tá a bọ́rọ̀ yìí dé ọ̀nà méjìlá fi ṣàlàyé ẹ̀ àlàyé obìnrin tá a fẹ́ kọ̀ èyí tó jẹ́ pìlẹ̀ ó náà ni pé askinu owó náà mina ẹ̀sùn sàkáàntàn tó bá fẹ́ ṣe yìí dára ikú máa bá yín gbé kó máa bá yín gbé náà ni kódà ìyàwó èèyàn tá a fẹ́ kọ̀ sílẹ̀ ìyẹn ó sọ pé kéèyàn má sùn tí lórí bẹ́ẹ̀dì ni ó sọ bẹ́ẹ̀ ni ò ní ẹ má dẹjọ sùn lórí bẹ́ẹ̀dì ó ní súnmọ́ ni masala pé ṣé o lè fọwọ́ pa lógoro ẹ̀yìn àwọn àfa àdákẹ́ lórí ẹ̀yìn ìyàwó ẹ̀ ni lásìkò yẹn ìyàwó ẹ̀ sì ni ní tá a fi wáyé gan nìyẹn kí gbogbo ẹ̀ bá lè kúrò ń bẹ̀ kì wá ṣe pé kọ́ á máa máa wọ́n bá bẹ̀rẹ̀ sí lo nìkọ́ọ̀bù nulé ọkọ̀ bẹ̀rẹ̀ sí lo nìkọ́ọ̀bù ẹ̀mẹ́jì rí ẹ̀mẹ́jì ah. tọ́lákù rọ̀jìrín lásìkò tó sọ pé mo kọ́ ọ́lẹ̀ tí ìdá yẹn ò tí ì pé ìyàwó rẹ̀ sì ni nígbà yẹn ìyàwó ẹ náà ló jẹ́ ọlọ́run ọba fi sọ nínú Al-Qur'ani wípé ya ayọ́ nàbí ìzàtọ̀ lactum nìsà láìmí ọlọ́run ní àzíwájú kún àwọn ìyàwó yín ọlọ́run sì tún pè wọ́n láwọn ìyàwó yín nígbà ẹ jẹ́ ká máa gbé pẹ̀lú yín àfi tó bá yẹ pé sábàbí kan ló fà á tí òfin ṣe ìdá lọ́dọ̀ yín tí gbogbo yẹn náà mọ̀ pé yes kò yẹ kó ṣe ẹlẹ́ẹ̀kejì ó náà làwọn ìyàwó wa tí kì ṣe wípé a fẹ́ kọra wa sílẹ̀ ọwọ́ á ṣe ákìdù nìka ọlágbára àti lè gbéyàwó sọ́dọ̀ ọwọ́ á ṣe májẹ̀mú pé lè bàbá ẹ̀ ni ó máa gbé ìyẹn wá ṣe májẹ̀mú pé ilé bàbá rẹ̀ òun ni kó máa gbé nítorí wípé Ah, àníyàn rẹ ni wípé tó bá fẹ́ gbéyàwó wọlé four bedroom flat òun lọ fẹ́ gbéyàwó sí ilé family house ló sì ń gbé lọ́wọ́ room and parlour ló ń gbé ó fẹ́ gbéyàwó sínú room and parlour ńgbẹ̀ wá sí akídùtà kó máa gbélé bàbá ilé bàbá rẹ̀ náà subhanallah nínú ọ̀rọ̀ tí ó ṣe máa ẹlòmí nílé bàbá àyàwó ni ó ti ti súnmọ́ lọ́mọ yẹn ó ti ti lóyún kò ní fi sọ́dọ̀ òun sì ń pla òun tún àwọn owó kan jọ òun wà ní àjọ mọ̀dámọ̀dá kan òun dá lọ́wọ́ yóò tó parí ọdún kí kó tó kàn owó tó ń bá wá kún bẹ̀ òun lọ gba three bedroom flat. àìmọ̀kan ni gbogbo àwọn ẹ̀sìn yẹn exploit àìmọ̀kan àwọn bàbá yẹn ni ẹnìkan fẹ́ fẹ́ ẹ̀ tẹ̀sìn yẹn nígbà tí orí rẹ̀ ọ̀dàlú tó bá ti mọ̀ pé òtí níbi tó gbé sí òtí tó yà kó fẹ́ ṣeré rẹ̀ ọlọ́run bá wá ní orí owó kíkà ṣe pé ká túlẹ̀ alal itlaq eléyìí náà ní tó ń ṣẹlẹ̀ ní tó tún bá ń jẹ́ ilé bàbá ọmọ náà ló ti ti kí ọmọ mọ́lẹ̀ lọ́mọ ti ti lóyún aláwọ̀ bá ní askinu namin haithu sakantu ẹ jẹ́ káwọn ìyàwó yóò máa gbé bí tẹ́ ń gbé mi ní ujidi kún níbi tó gbé ta bá débi àbáyín ń bẹ́ẹ̀ eléyìí ò túmọ̀ sí wípé ẹni tó níyàwó méjì mẹ́ta tíyàwó kan tó ń gbé kí lórúkọ àdúgbò bí ọjà tó ń gbé bí ìyàwó kejì ó ń gbẹ́dẹ̀ di méjì ìyàwó kẹta ó ń gbé ara ìbára sára súnmọ́ bí àbí ibo ló súnmọ́ bí òkè gádà ó lè má súnmọ́ bí gan ó lè jóṣogbo kò sí ìdí fi ń ṣèyàn ìyàwó kan lè wà bí kíkan wà lóṣogbo tó bá wá rí bẹ́ẹ̀ sọ́ọ̀tì takò áyà yìí kò takò ṣe bọ́ ọ lásán ń òun gbé bẹ̀ náà abẹ́ẹ̀kọ́ lóòfin jẹ́ pé kò gbúdọ̀ jẹ́ pàṣọ ọ̀bọ̀ra nìkan lọ́mọ mú lọ ọbẹ̀ ogun níbi tí ẹ kó gba aṣọ yín sí tó o bá wá níyàwó mẹ́ta ọ wà á dá sọ̀nsọ́nà mẹ́ta aṣọ kan bẹ àwọn àdá kan bẹ o kò sí tẹ́pọ̀ lásọ ọṣẹ́ tó o wọ̀ lọ ibi iṣẹ́ yá a dá mẹ́ta tó gbúdọ̀ tó o bá ka ọmọ bẹ̀ tó sì lọ ibi iṣẹ́ o lè má ní ìdíkọ́ ẹ̀sẹ̀ lọ sí ọ̀dọ̀ ilé ọwọ́ ń bẹ jẹ́ pé <laughs> ṣùgbọ́n ọlọ́run ó rọrùn inshallah so láti ṣe déédéé yùn jẹ́ ó rí ibẹ̀ yẹn náà gẹ́gẹ́ bí ilé rẹ ìwọ́n tó ọkùnrin mi wà sọ pé èmi ò lè ṣe pé ìyàwó yẹn sọ fà ọkùnrin mi máa sọ bẹ́ẹ̀ ìyàwó yẹn yọ sọ fà torí pé òun ò psychologically òun ò lè fíìlì pò nílé méjì ibi tó ń gbé yẹn lòun ó fíìlì pé ibi tó ń gbé ni tó ń bá lọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n máa fi ibi ìgbà àtẹ́pájò jì lòun níbẹ̀ ó ti níbi tó máa ń fi bẹ́ẹ̀ rò sí kò lè wà níbi tiẹ̀ gbogbo nǹkan kọ́ ló ń lè duplicate gbogbo ẹ̀ ò lè wà níbẹ̀ yẹn náà ṣe ọkùnrin mi ò pé in real sense ó lè mọ́rọ̀ òun lọ́rùn tí ò bá kó gbogbo wọn sójú kan lórí jẹ́ gbogbo wọn máa rí ọ mí ní ojúdì kú níbi tó yẹ pé tá a bá débẹ̀ náà a máa ń bá ọ ń bẹ̀ ẹ sàmà lẹ́kùn níbo la ti lè rí ah òkè gàrà lẹ́ ti lè rí mi o ìjọ kejì ẹlẹ́kùn tí bá fẹ́ rí mi ah, ah ọdẹ di méjì ní o lè rí mi bí bí aago mẹ́wàá náà ní tò bí aago mọ́kànlá ní tò débẹ̀ báyìí ti kásùn bá tán báyìí mo ti kúrò ń bẹ̀ nu ṣùgbọ́n tẹ́lẹ̀ bá fẹ́ rí mi gan-an òkè gádà ni o ti wá la mi ni òjèdè kan bó o ṣe wà available ń bẹ̀rù náà ó tún máa wà available ń bẹ̀rù náà dẹ́gbẹ́ tá a bá fẹ́ wọ́ ọ wá náà ibẹ̀ náà ibi tá a lè wọ́ ọ wá òun náà níbẹ̀ olùlọ́wọ́ bá ń sọ fún wa asikinu nàmi ni àyètò saka lóòótọ́ jẹ́ pé tíyàwó bá ń dámọ̀ràn pé dẹ̀dẹ̀ lákọ̀ lọ gbalé fóun ronú àwọn òfin tó dé o kó o tó sọ pé o àgírí lọ gbalé fóun lẹ́sọ̀gbọ́ wọn ò fẹ́ gbé wọn ò fẹ́ báyà lé gbé lẹ́dẹ̀ tó o bá fẹ́ gbà kò sí àràmù bẹ́ẹ̀ o ṣùgbọ́n wo àwọn òfin tọrọ mọ́ kéèyàn tó sọ pé yẹ́sì ọlọ́wọ́n bá ní asikinu nàmi ni àyètò saka ń tún mẹ́rin òjèdè kan. ṣùgbọ́n àyà yìí gangan ọ̀rọ̀ tọ́lák òun ló ń sọ istinas lèyí tá a ṣe yẹn wọn èyí pè yẹn ní díẹ̀ lílu wọn istinasan lọ́dọ̀ àwọn àfọnímọ̀ usul a ṣe istinasu rẹ̀ pẹ̀lú ìyàwó tá a fẹ́ tá a wá fẹ́ gbalé fún istinasu nìyẹn ṣùgbọ́n dẹ̀lílù gangan rẹ̀ in tó ṣiṣẹ́ fún ni obìnrin tá a fẹ́ kọ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ kó wà nínú ilé tẹ̀ ń gbé kó ṣe ìdá ń bẹ́ẹ̀ ولا تداروهن لتضيقوا عليهن ọlọ́run ọba ni ولا تداروهن لتضيقوا عليهن ọlọ́run ọba ni ẹ má fara ni wọ́n lóòótọ́ ẹ̀ jẹ̀bú wọn ní kò wà nulẹ̀ náà kò sí problem máa ṣe nulẹ̀ ojú rẹ̀ ojú rẹ̀ ọjà nulẹ̀ ọmọ inú ilé lọ́wọ́ àlóòótọ́ ebi fẹ́ fọ́ lójú nínú ilé gbogbo ohun tí ó pariwo lé lórí ò lè jọ bẹ́lìtì sí ọlọ́run ní ọ̀la tó dọ́ ọlọ́run ní ẹ má fara ni wọ́n lóòótọ́ ó ń ṣe ìdá òfẹ́ mọ́ ọlọ́run ní ẹ má fara ni wọ́n lè tó dọ́ ìyín kó alẹ́ ẹni kí ara mọ̀ bá a ní débi pé lọ́sùn kan òru kan ní ọba sájáde ńlẹ̀ pé ó ti fẹ́ lù ń panu lé ìwọ ló dẹ̀ fà ọlọ́run ẹ má fara ni wọ́n létòdọ́ iye kún alẹ́ náà láti lè jẹ́ kínú léyìn ọ̀họ́mọ ilé lè fẹ̀ ṣùgbọ́n ọkùnrin lè jẹ́ ọ̀họ́mọ obìnrin ọlọ́run ní ẹ má fara nínú ọ̀kan nú ẹ̀ ni pé ọ̀ bá sọ̀rọ̀ sí mọ́ ẹlòmíì máa ṣe báwọn kì í ṣe túmọ̀ pé wà ní ó ń ṣe ìdà lọ́wọ́ kódà ẹ̀jọ̀ kódà ẹlòmíì tó bá wá yín wá kò ní mọ̀ pé ọ̀fẹ́ kọ́lẹ̀ ẹ̀jọ̀ máa sọ̀rọ̀ ẹ̀jọ̀ máa ṣe gbogbo nǹkan ṣùgbọ́n wà lọ mọ̀ pé òun náà mọ̀ ẹ̀jọ̀ jọmọ̀ láyàrá yín pé ọ̀fẹ́ kọ́lẹ̀ mọ́ fúnlẹ̀ mọ́ lè tó dọ́ yín kọ́ alẹ́ débi wípé ilẹ̀ ọwà fún mọ́ yóò padà wá ṣẹ lọ́hun ọlọ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ní èyí ni dẹ̀lí lérí ipọ́ ọmọ bọ́ ọmọ tọ́jú ẹ̀ nígbà tó ń ṣe ìdà yẹn lọ́wọ́ ọlọ́run ọba wa lọ mú àpéjúwe olóyún wá ẹlòmíì wá ń sọ pé hùn tó bá lóyún lọ́lọ́ ní kí n náwó lé lórí ìmọ̀ ìmọ̀ kan nìyẹn ó mú wá ní mọ́kàrájùl gálíbù nìyẹn ó mú wá pé kódà ẹni tó lóyún kámbìlì tà ṣe ẹni tó mú wá ní èyí tó ga ọlọ́run ọba ní wá ń kùnà láti hàmúlẹ̀ tó bá lọ jẹ́ pé obìnrin tó ló fẹ́ kọ̀ sílẹ̀ yìí nígbà tó ń bẹ nínú ilé rẹ ó wà nípò ẹni tó lóyún o gbúdọ̀ mọ ọ̀ràn èèyàn ní fa à ń fi kù sí gẹ́tùlẹ̀ amúr ọ̀ràn èèyàn ní kó mọ náwó lé lórí hátà àyàdọ́ àná hamla kí náwó lérí rẹ tó dópin ó dìgbà tó bá tó bímọ yẹn ó dìgbà tó bá tó bímọ ló fi jẹ́ wípé jẹ ni yóò mu ni yóò wọ̀ ni ó sì lọ fẹ́ kàn lẹ̀ ọmọ náwó lérí ẹ̀ títí títí ìgbà tó bá wá bímọ yẹn ni ìnáwó lérí rẹ̀ kò jọ́ràn yàn lé ọ lórí máa. ọlọ́run ọba ní ìyàwó ta wá kọ̀ sílẹ̀ látara polóyún ó bímọ ìgbà tó wá bímọ yẹn tán fáyínà arúgbọ́n náà làkún tó bá yẹ pé òun náà ló tún fọ́mọ tó bí yẹn lọ́mú òun ló ń fún ọmọ ẹ lọ́mú ọmọ tó bí lóòótọ́ bó ṣe bímọ kì í ṣe àwọ̀ ẹ̀ ṣùgbọ́n ọmọ rẹ ló wà lọ́wọ́ ẹ̀ ọmọ yẹn bó ṣe bí kalẹ̀ báyìí jẹ̀mọ́ kí lọ́mọ yẹn ọkọ jẹ ọmú báyìí náà ni ọlọ́run ọba ni tó báyìí pòun ló fọmọ yẹn lọ́mú fún àtúnà ojú ra ọ̀nà yàtọ̀ sí wípé o ìnáwó lérí ẹ̀ kì í sọ̀rọ̀ yàn ṣùgbọ́n pé ó ń fún ọmọ rẹ lọ́mú ọ̀sánwó àwọn àfáà wọ́n wá ní kí ni owó tí ó máa gbà tẹ́ pé ìlú táwọn èèyàn ti máa gbọ́mọ fún alábánifọ́mọ lọ́mú wọ́n wàá sọ pé èló ni wọ́n máa gbà lórí ọmọ òòjọ́ lóṣù àbí lọ́sẹ̀ lẹ́ni tó bá ń bá ní fọ́mọ lọ́mọ èló ni wọ́n máa gbà iye yẹn lóbìnrin yóò máa gbà lóṣooṣù àbí lọ́sẹ̀ẹ̀sẹ̀ yàtọ̀ sí owó pé tọmọ bá tún dàgbà ọmọ otu ma tó bá yẹ kó ti títí mú oúnjẹ ẹ mọ́ èyí tí níbi ọmú yẹn náà ọmọ sanwó ẹ dákun mélòó lẹ́ni wá tẹ̀lé mélòó nù wa agbọ́ fíkìwù tọ̀lák pọ̀ mélòó nù tẹ̀lé aftermath nìkan nìyẹn ọlọ́run ọba fa tán bá bá yín yín lọ́mú. ọlọ́run ọba ní fàátọ̀ ọ̀nà òjò rọ ọ̀nà ọ̀ràn èèyàn fi sí gátòlì amúr wájib ni ìtumọ̀ wájib tó bá ti ṣe ó ti dẹlẹ́ṣẹ̀ ọ̀ràn èèyàn ni kò sanwó ọ̀yà apó ń fọ́mọ lọ́mú. ọlọ́run ní ọ̀rọ̀ yìí kọjá ọ̀rọ̀ tẹ́ẹ̀kan máa ṣe bó ṣe wẹ́ẹ́ jọ jókòó sọ ni èló ló fẹ́ máa gbà wà támìrò bẹ́ẹ̀ ìnàkún bí màá kódà ò gbúdọ̀ ẹjọjọ ìjọ ni ẹ máa gbà lórí ọmọ tẹ́ máa fún lọ́mọ ìpótọ̀ ni wọn máa ń fáwọn tó ń síta wà àtàmẹ́rọ bẹ̀ẹ̀nàkún bí máa àrùn sọmọ kí wò ní fẹ́ rí mọ́ lásìkò yẹn ẹ̀ẹ́tún jọjọ jókòó ẹ̀ẹ́jọjọ dúnadúrà èló lọ́gbà tó bá jẹ́ ọmọ òpó ń lò ọmọ kékeré náà ibi ọmọ fifty thousand lóṣù kò so mi <laughs> torí so ti ex husband torí pé ẹjọ́ kọ mi rí èmi náà àṣìjọjọ ọmọ náà ni mú tá ti wà wà àtàmìrò bẹ́ẹ̀ ìnàkún bí máa ró ọlọ́ni ẹjọjọ jókòó sọ lórí iye tó ọmọ owó ọmú yẹn sọ àbápọ̀ sanwó rẹ̀ nígbà tó jẹ́ ìyàwó rẹ̀ àbọ̀ sanwó ẹ̀ ẹ̀wọ̀n kan ìgbà tó tún bímọ ìbejì ló bí bí kan ṣe ń ọ̀sán táǹkọ̀ ká yá àbejì ọlọ́run bọ̀ àwọn rẹ̀ yìí tó ń sọ nìyẹn ṣùgbọ́n tó bá ti lè kọ́ ọ́lẹ̀ ó di tó ọmọ sanwó fún. ọlọ́run ọba ní ẹ ṣe àjọrò láàrin yín kó gún kó tó di wípé iye tó ọmọ sàn kìí ṣe pé ẹ̀yìn kìnnìkan lóṣù yìí ten thousand mo rí mm, mm, mm, èló la jọ fẹnu kò sí bí máa àròfin ẹ jẹ́ kó gún kó tó di wípé yóò padà gbọ́mọ tí ó mọ̀ fọ́mọ lọ́mú wà ń ta sáré tán ọlọ́run ní tọ́rọ̀ ò bá wá kò tó bá wá lè lára ọkùnrin ah n ò lè san fifty thousand o ọlọ́run ní ó títún wá dọ̀ran èèyàn lórí ọkùnrin yẹn kó wá lọ wá alágbàfọ́mọ lọ́mú olùbánifọ́mọ lọ́mú míì tí ó gbọ́mọ yẹn fún kí ni ó tún ṣe fẹ́ nìyẹn náà yọ sanwó àfi tó bá rí nínú fámìlì yẹn ẹni tó lè mọ bá fọmọ yẹn lọ́mú ṣùgbọ́n tó bá lè jẹ́ obìnrin yẹn ló ń fọmọ lọ́mú ọ̀sánwó. wà ń ta àṣà rẹ̀ tó ọlọ́ni tí jíròrò yẹn bá wá fẹ́ le mínàlẹ̀ ń sèrè ta àṣà rẹ̀ tó láàrin ẹ̀yìn méjì ta àṣàrà lọ́dọ̀ ọ̀ ta lọ́dọ̀ tìyàwó náà kò fẹ́ ọ̀rọ̀ wọn fasátòrò èdè ó làwọ̀ ọkọ̀rọ̀ ajẹ́kẹ́kọ̀ọ́bìnrin míì kó máa bá a fọmọ ẹ lọ́mú tó bá fi kàn rọ pé ò ní sanwó fóbìnrin yẹn wá wọ ọmọ tí mọ múlẹ̀ nù tó o sì ti kọ̀yẹ́ ẹ̀ lẹ̀ èló ló san sọ̀rọ̀ kíjọ́ ọgbìn dára kìí àmọ́ ibẹ̀ yẹn lànàbì ti sọ̀rọ̀ kọ́ńtọ́rọ̀ àwọn èèyàn kọjá lórí afárá sàràtì ìsìlẹ̀ sùmọ́ bá di ẹ̀ ń wo géètì àlìjẹ́nà lọ́ọ̀kan báyìí ọlọ́ọ̀ni ẹ̀ẹ́ ẹ̀dúró kan tọrọ níbí òun tún ju sẹ̀ráàtì lọ torí pé ẹni títí wo géètì àlìjẹ́nà lọ́ọ̀kan ọkàn ti balẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀ẹ́ ẹ̀dúró àwọn ẹ̀tọ́ wo irú àwọn èyí tí máa jáde ń bẹ̀nu àwọn ọ̀jẹ̀ nìkan lówó ah, ọ̀jẹ̀ yẹn lówó ẹ̀tọ́ ẹni báyìí ńkọ́ ẹ̀tọ́ ẹni báyìí ńkọ́ ìwọ tó wá mọ̀ wípé bó o la ṣe fẹ́ bọ́ níbi nǹkan yẹn ò ní ṣe sùúrù fásatúrédé ó làwọ̀ ọkọ̀rọ̀ lóòrùn jẹ́ pẹ́ni tí ó ṣe kó oró gbogbo ohun tó ṣùgbọ́n mi ò mọ àwùjọ míì àwùjọ èyí tẹ̀mí mọ́ yìí àti èyí táwa ti dá sí tí èsè kan tí èsè méjì tí èsè mẹ́wàá tá a ti dá sí kò sí kan nínú àwọn tó ṣe tó tẹ̀lé gbogbo kìíní kò sí fásatúrédé ó làwọ̀ ọkọ̀rọ̀ ọlọ́run ní tó jẹ́ àṣẹ bẹ́ẹ̀ líyò ń fẹ́kẹ́ tó sàáṣẹ mi sàáṣẹ náà ìjọ pàṣẹ náà ọlọ́run ní tó jẹ́ àṣẹ bẹ́ẹ̀ líyò ń fẹ́ tó sàáṣẹ mi sàáṣẹ ìwọ tó ló lọ́wọ́ náwó kẹ́ni tó ní kó lè ná nínú tí ń bẹ lọ́wọ́ lóòótọ́ ti kọ́ lẹ̀ ṣùgbọ́n ó tún lẹ́tọ̀ nínú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ó nà ń bẹ́ẹ̀ Wa ma ń kòdìrà alẹ́ ìrẹ́sẹ̀ má wàá sọ pé lòsì ni wọ́n kódà tó o bá ní wọ́n máa ń kòdìrà alẹ́ ìrẹ́sìkú ẹni tọ́lọ́run bá ṣe ìjẹ́ arísìkì tiẹ̀ tọ́lọ́run ọba tó bá fún lẹ́nu tí ò máa rówó dáadáa ṣùgbọ́n náà falẹ̀ yọ̀ọ́n mẹ́ẹ̀mà àtà ọlọ́ ọlọ́run ò o má ṣe ọlọ́run o náà máa ná nínú ọwọ́ à ń sọ fún yàwó ẹ sọ lọ́wọ́ kí ni ọ lọ sọ ọlọ́run sọ pé ò ní san wàmọ́ kùdúrà alẹ́ ìrísíkù lóòótọ́ ẹni tí ó ní lọ́wọ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run sọ pé fàlẹ̀ ọkọ̀dẹ̀ àfáwọnà ánìwò àforíjì falẹ̀ yọ̀ọ́n fake mímọ́ àtà ọlọ́run nínú díẹ̀ tó níhun náà kó náà. ọlọ́run ọba ní eléyìí ẹ má rò pó lè arípẹ́ lè ṣe náà ní tó fi kọ̀yàwó lẹ̀ ọlọ́run ọba kò la wàhálà kankan bo ẹ̀mí kankan lọ́rùn ìlàmà àtà àfi tọ́lọ́run ọba mọ̀ pó lè ṣe ní tó fi mọ̀ pó lè ṣe tọ́lák ọyẹ kó rò yẹn mọ́ àfi nínú tó fún ọ náà ló inú ibẹ̀ náà òun ló ti ṣe sayájẹ́ alọ́lá ọba àdá ọ̀sẹ̀ rẹ̀ ìtọ́lọ́wọ́n bá fi parí ọ̀rọ̀ tọ̀ láàkì níbí ni ọlọ́ni ẹ lọ́mọ̀ wípé in tí ò yíra wa lénìí tó bá mọ̀ dọ̀la ó lè yíra wa in tó jẹ́ àìgbọ́ra ẹni yé lénìí ó lè dọ̀la kó padà wá di gbígbọ́ra ẹni yé lẹ́lòmíì nígbàtí ìyàwó rẹ̀ bá ti bọ́ sọ́dọ̀ ẹlòmíì tán ní wà tó wá máa kábàámà ọlọ́run ọba ní sáyájì alọ́lọ́hùn bá àdà ọ̀sẹ̀rẹ̀ ọlọ́run ọba ní ilé koko tó ń bẹ ìnira tó ń bẹ lẹ́ni ẹfọkànbalẹ̀ ìmọ̀ ń padà bọ̀ wá dìdẹ̀kùn ọlọ́kọ̀ọ́lọ́ ọlọ́run sọ pé sáúfà sí ìlọ́lọ́run lò lè kọrí pé ó súnmọ́ sáyájì bá dájúdájú ọlọ́run ọba tó dá wa lọ kò ní pẹ́ gbogbo nǹkan ti ń nira gbogbo ohun tí ń jẹ́ èdè àìyedè gbogbo tí ń jẹ́ àìgbọ́ra ẹni yé tó ń ṣẹlẹ̀ lénìí ó ń padà bọ̀ wá dìrọ̀rùn lọ́la ọ̀sẹ̀rọ̀ ọ̀dálẹ́mà kọ́dẹ̀ àmà ní ṣàrọ̀lẹ́ àmà ọ̀wákọ́ ní wà máa ń káfà wákàfà ní wà máa ń kálà wákàlá ní. صلى البديع المنان على النبي الأماني شمس البرايا مليح ونوره غير واني له لمدى في المزايا وصيت سيت طنان من جاء وعم كلا وفيه إنس وجان له لمدى في المزايا وصيت صيت طنان بشرى لنا بابن راجي وذاك ابن سكون يا ربي سدد خطاه يا ربي أمر سيكوني وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحان الله رسول الله tí ìkọrẹ ẹni sílẹ̀ bá wáyé láàrin ọkọ àti ìyàwó ọ̀dọ̀ ta ni ọmọ wà tó bá yẹ pé àwọn ọmọ yẹn ò tí wọn ò tí bàlágà tó bá pọ̀ àwọn ọmọ yẹn ti bàlágà nínú ṣẹ̀ríà àwọn ọmọ tó ti dàgbà tán ti tójú bọ́ só ti wà báyìí wọ́n wà lọ́dọ̀ bàbá wọn ọmọ tó ti dàgbà tó ti tójú bọ́ ọ̀dọ̀ bàbá wọn ni wọ́n wà ọmọ tí wọn ò tí ì dàgbà ọmọ èké ìyá wọn ò ní kó wọn sọ́dọ̀ títí tí àwọn ò fi lọ tí àwọn bá ti lè lọ́kọ míì wọ́n gbà wọ́n kúrò ní ọ̀dọ̀ ìyá yẹn ṣùgbọ́n lókùrúgbà tóbìnrin yóò tí lọ rìmárì ó sì lẹ́tọ̀ọ́ kí àwọn ọmọ yìí ó wà lọ́dọ̀ rẹ̀ pàápàá jùlọ tọkàn bá tún balẹ̀ wípé tọmọ bá wà lọ́dọ̀ rẹ̀ kò ní máa kún ọ lọ chọ́ọ̀chì tó dípò yẹ ká tún sọ̀yìn pé kò yanjú. bákan náà obìnrin tí ó fẹ́ gún ọkọ rẹ̀ lọ́bẹ sọkọ lè torí ẹ̀ kọ́lẹ̀ ẹ rí i pé mo sọ́ngbà tá à ń sọ̀rọ̀ wípé ṣẹ̀rẹ́ Islam ò fún wa ní nǹkan pé ó lè torí rẹ̀ kọ̀yàwó lẹ̀ so ti yé wa báyìí bọ́kùnrin yẹn bá sọ wípé pẹ̀lú tó ṣeun òun ọ̀fẹ́ mọ́ kò sí tá a fẹ́ ṣe òun lọ mọ̀ tó rò kó sàjẹ́ pé ó wà sincere pẹ̀lú nǹkan tí ń ṣe so ti yé ó sì ṣeéṣe kó ṣe kóbìnrin yẹn kán test ẹ̀kọ́ má jẹ́ kó ní àìsàn ọdẹ orí ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so kíkọ́ ọlẹ́kan solution kan tọ́jú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a lè sọ pé obìnrin kan tó yọ ọ̀bẹ sẹ́nìkan bí ọba sì kọ́ lẹ̀ ẹnìkan ò lè bá bá gidi kọ́ lẹ̀ pé dìndìnrín èèyàn fẹ́ pa kò sí ìtọ́kàn wọn bẹ́ẹ̀ bí ò bá kọ ọlẹ̀ ló níyàwó ẹ̀ tí obìnrin tó bá ipò ńlọ ní kọkọ ọkọ̀rún lẹ̀ tọkọ wá kọ ọlẹ̀ tó sì gbọmọ lọ́wọ́ ṣé yóò máa gbowó funfun ọmọ lọ́mú náà ni àbí òní gbà wallahu a'lam mi ò lè sọ nǹkan kan lérí ti yé bẹ́ẹ̀ a bí ẹlòmíì nínú àwọn afa so ti yé tí àbá láǹfààní àti béèrè kọ́lọ́ǹkọ́ sọ wá ju oṣù míì tí ń bọ̀ lọ yóò wà nínú àwọn nǹkan tí a fi láti mi ò lè sọ nǹkan kan lórí bákan náà ǹjẹ́ bá ń ka hadith ṣé ńgbà tó yẹ pé Allah wa rasulu alam ṣé àní fi wa rasulu okun ebi mọ́tínú àdìsí là ń kà àwọn òfin kun níta ń sọ ni wíkẹ́jà pé èèyàn máa ń sọ lọ́rọ̀ pé Allah wa alam èèyàn ká máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká máa sọ pé Allah wa rasulu alam níta ń sọ nìyẹn tábà bẹ́ẹ̀ sọ wallahu alam ṣùgbọ́n lójú ayé ànábì alìmọ̀ pé Allah wa rasulu alam níta ń sọ nìyẹn kí ṣe pé tábà ń kà àdìsí àkàbọ̀ṣe wà ń bẹ̀ tí sọ̀dà àbí iṣẹ́ tuntun ládàá padà ni àbá lọ àbí tẹ́lẹ̀ náà ló fa tí n tó fún wa tí ìbá ṣe pé ó ti bàjẹ́ pé kò ṣeé lò mọ́ òun náà ládàá padà fún ṣùgbọ́n tí nǹkan yẹn bá ti bà tí ò tiẹ̀ sí mọ́ àbí èèyàn lọ wá tuntun mi èèyàn ó ṣe kí ni èèyàn ó dà padà fún. obìnrin tó ṣe ọkọ tí èdè èdè ṣe láàrin àtọkọ ọkọ ẹ ọkọ wa lé obìnrin kúrò nílé fún ọdún kan lẹ́yìn ọdún kan ọkọ tó fẹ́ padà wá fẹ́ gbà padà ṣé yóò sanwó márùn-ún mi ni àbí kí ni ó ṣe òun la fi sọ wípé tó bá yẹ pé lílé jáde tó lè jáde yẹn gadoban ìbínú ni pé kọ́kọ́ jìnà sí mi náà kò ní owó kankan jẹ́ ọ̀sán òun náà ló níyàwó ẹ̀ anytime tó bá fẹ́ lọ gbé nǹkan rẹ̀ padà àwọn òbí àwọn aráalé rẹ̀ kàn lè sọ̀rọ̀ ni n ò lè ní kọ́ mọ́ padà sọ́dọ̀ ọkọ rẹ̀ ọlọ́run sọ pé wà bùrú látò àhákòbìrọ̀ fìdálíkà nínú àrọ́dún ìsìláhà ntọ́lọ́run sọ ìlà ló ṣe wọn ò lè fẹ́ra wọn mọ́ o so lóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn onímọ̀ nípa kínní yẹn agbúdọ̀ kọ́kọ́ ṣe tàfàbùt pé ṣé n tó ṣe ṣé ìlà ò ló ṣe àbọ̀kàn lórí kọ́sà ti tàkété sí ọ̀nà àwọn ohun ọ̀kẹ́ bóun kọ́ bẹ̀ kó wọn ò tiẹ̀ fẹ́ rí báyìí náà bọ́ọ̀lù ọdún mẹ́wàá ń bẹ̀ yóò padà sọ́dọ̀ ọkọ ọkọ rẹ̀ lè tó pè padà tẹ́nìtà ló ti yé báyìí àìmọye àwọn èèyàn míì tán ṣe bẹ́ẹ̀ bẹ̀tìgbà míì ń bẹ obìnrin míì bó ṣe lọ ilé òun ó sì ti lọ lọ́kọ míì ẹlòmíì nínú agboolé wọn gangan ní jùlọ ń kújọ káàtì lálálẹ́ yóò dídí fún lóyún nígbò tún bí èyàn tó tó wá padà tó padà sọ́kọ̀ lóòótọ́ zina ló ṣeun bó bímọ mẹ́ta fẹ́ nìyẹn zina ní í ṣe ọkọ rẹ̀ ò tí ì kọ́lẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn pàápàá jùlọ nínú agboolé àwọn ìmọ̀ yẹn ó yẹ ká mọ̀ láti lè fi kọ́ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ó béèrè question mẹ́rin pé bóòlá ṣe dáhùn ilé ìbáyìí ó ti tako gbogbo òpìlẹ̀ nínú ẹ̀sìn so àwọn nǹkan yẹn ká mójútó kì í ṣe pé bídẹ́ àpín bídẹ́ òpin kí ni kí ni ijó yáwọn èèyàn nínú àlámọ̀rí ẹ̀sìn pọ̀ táwọn èèyàn kàn ń ṣẹ̀sìn bálabàlá tí wọ́n ti kàṣàbọ̀ ẹ̀sìn ọlọ́run ọlá tóbi ọlọ́run ó sànù ọ́ so tó bá jẹ́ pé ìlàwù ni wọ́n ti kọ́ra wọn lẹ́nu yóò ṣẹ̀ṣẹ̀ akulu jadid wà mahadu jadid mọ̀tá jẹ́ pé ọkàn ní kó takété sóhun ná kátẹ́gùn òfin fẹ́lẹ̀ kọ̀ bá lọ́dún mẹ́ta ń bẹ̀ anytime tọkọ rẹ̀ bá tún yóò padà yóò padà ṣùgbọ́kùnrin yẹn yóò kàn ṣe sùúrù ìlàlí tí ó gbà lọ́dọ̀ àwọn àna rẹ̀ ṣùgbọ́n kò sí làálì kankan tó wà tí wọ́n bá ti ń communicate ara wọn tọ́rọ̀ wọn bá ti gún níjọ́ kan làwọn ará ilé ọkàn dípò ti kẹ́rù lọ́dọ̀ ọkọ ẹ̀ <laughs> so bet kò dáa so ká gbìyànjú àti lè accommodate ara wa kọ́lọ̀ ń kọ́ wọlé àti òbí rẹ̀ kó sàrà wallahu a'lam. alistibdal mi ìfẹ́ máa sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ alistibdal afáwa sheik eh, eh, sheik Bin Baz rahimahullah wọ́n ní dáńgbò ní alistibdal bí mánà èèyàn fẹ́ kọ obìnrin lẹ̀ náà èèyàn bá ní ìyàwó mẹ́rin sìn èèyàn wá kọ̀ọ̀kan lẹ̀ ṣe é mọ̀ wípé ṣáǹsì kan ti ti wà o tún lè fẹ́ kan so ti wà báyìí èèyàn ò lè fẹ́ yàwó oníyàwó mẹ́rin o ò lè fẹ́ kan sí mọ́ o ò lè fẹ́ yàwó márùn so ti yé báyìí ṣùgbọ́n ẹni tó ṣe wípé èdè ayédè sẹ́yìn láàrin wọn àti ìyàwó rẹ̀ kan bá kọ̀ọ̀kan lẹ̀ ìgbàláàyè yìí sì ń bẹ fún o lè fẹ́ ẹyọkan míì sí tí ó tún fi pé mẹ́rin bàbá kan bàbá àgbàlagbà ní kọ́lọ̀ wọn sọ àdékún dáadáa fún bàbá wọn bàbá yẹn ń sọ̀rọ̀ ni pé bọ́ọ̀ ṣe ń wo òun yìí ìyàwó kò ṣàìmọ́ pé mẹ́rin lẹ́dẹ̀ ń rí lágbà tóun ti ń ṣòwò kó máa fẹ́ yàwó ẹ̀sọ̀ túmọ̀ ní ẹ̀sọ̀ òun ìtumọ̀ ẹ̀ ni pé bí kan bá kú òun tó fẹ́ mi tí ó ṣàpè mẹ́rin ìka kú ìka lọ òun tó fẹ́ mi ìka tó kú òun tó ó ṣàpè mẹ́rin ṣùgbọ́n nínú ètò ọlọ́run ọlọ́run ló mà bàbá yẹn gbogbo àwọn ọmọ rẹ̀ gbogbo ọmọ rẹ̀ obìnrin ẹlẹ́yàwó wọn gbogbo àwọn ọmọkùnrin rẹ̀ náà àfa súnà sí gbogbo so ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ tọ́láàkì lè wáyé ṣùgbọ́n níyàwó ló fi wáyé ọlọ́run sì máa ń bá wa lò pẹ̀lú àníyàn so èyàn lè kọbìnrin lẹ̀ tó wáyé pé kò sọ́nà àbáyọ míì fún ìyànjú kéèyàn kọ̀ lẹ̀ Islam sọ pé lẹ́tọ̀ ọlọ́run ó sì dáyàn láre pẹ̀lú báyìí èèyàn ṣe rí lórí ọ̀rẹ́ pẹ̀lú títẹ̀lé gbogbo àwọn mọ́jẹ̀mú tọrọ ṣùgbọ́n istibdal yìí táwọn èèyàn máa gbọ́ yé sígbà míì ni pé ẹni tó jẹ́ yàá lé ẹ pé tọ̀ inṣàlá pé mẹ́rin báyìí gbogbo èjì ọkọ 35 ìyàwó mẹ́rin sì ti pé ọgbọ́n wo ló fẹ́ dá ìtọ́ wà ń bẹ̀ wípé ìyáálé ìsìtẹ̀bùdáìlì yìí o kì ń tọ́ra <laughs> kì ń tọ́rù gan wà á tẹ́ tún èyí dàhùn náà kì ń tọ́rọ kì ń ní èdè lárúbáwá owó ló kó lọ dúró kìntọ́ọ̀rù yẹn ṣẹ́rí ò ní wáyé lórí <laughs> lórí kìntọ́ọ̀rù àlàyé ò ní wáyé lérí ẹ̀ so ìdá níta fẹ́fà yẹn bẹ̀ ni wípé àwọn èèyàn máa ń fẹ́ abuse nǹkan yẹn tá a bá pè ní tọ́lák bá fọwọ́ abùnbá ṣe sọ àwọn àfáàmì ìsọ pé ṣe tọ́lák istibdal ni ọ sọ fún ni pé tọ ìwọ lọ̀rọ̀ kúnná twenty million rẹ̀ lọ́dún twenty million kì ń tọ́ra kì í sọ ó kéré náà pè ní kì ń tọ́ra tọ́lá òun pè ní kì ń tọ́ra ẹjọ́ bá ṣe náà kó gbogbo àwọn tọ́rọ̀ mọ́ gbé ọ̀bítíbitì owó wà á tẹ́ tún ìhìdá una kì ń tọ́ra lọ́lọ́run pè ọlọ́run mọ kálímà míì tó lè lò kò sọ pé mọ́lá kì ń tọ́ra so ń bọ̀ wá gbé fún ọ̀hán tó ìwọ ìyáálé ó ti dàgbà mọ́ àmójú táwọn ọmọ rẹ gbé yẹn e. ṣùgbọ́n ọlọ́run ó wo àníyàn wo ló fi wáyé àwọn kankan ń bẹ nínú ṣẹ̀ríà tó yẹ pé ọlọ́run ṣe lẹ́tọ̀ ọlọ́run tó sì dá yí ọmọ tó dá síbẹ̀ ó sì mọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní àsìkò kọ̀ọ̀kan sí àsìkò kọ̀ọ̀kan kí èèyàn ọmọ ẹ̀gbọ́n ọkùnrin kó ọmọ àbúrò obìnrin ó wọlé nínú ṣẹ̀ríà ṣùgbọ́n sáà lè rí yóò lè díẹ̀ àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run sọ pé wájìbù ni tókù tọ́lọ́run bá sọ pé ọ̀ràn èèyàn ní tàbá ti ṣe àjìdẹ̀ lẹ́sẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run sọ pé ọ̀ràn èèyàn ni nọmba fẹ́ ni halal ó lẹ́tọ̀ ṣùgbọ́n ilẹ̀ haúsá lọ́dọ̀ àwọn fúlàní kò sí líle kankan bẹ̀ nọ́mà náà nìyẹn so kéèyàn wá lọlẹ̀ haúsá kéèyàn wá rí pé wọ́n ṣe irú bẹ́ẹ̀ kéèyàn rí pé ah ẹ̀yìn lẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ṣe ọ̀tako ẹ̀sìn yìí táwa sì ṣe náà ń bí kọ̀tako ẹ̀sìn so ti yé báyìí so àwọn nǹkan yẹn necessity lè béèrè fún láwọn àsìkò kan lè pé tẹ́ni tó bá ṣe náà yóò wà covered pẹ̀lú provision tó ti wà fún nínú Islam òun làwọn nǹkan yẹn wà fún kì í ṣe ntẹ ìyẹn kàn mọ́ àrùn yẹn ẹlẹ́tọ̀ ẹlẹ́tọ̀ torí pé ń bẹ́ẹ̀ náà àwọn salaf ọlọ́run kò yọnu sí wọn tí wọ́n máa ń pè wọ́n gan ni pé zawaja mitlakan zawaja wọ́n bẹ́ẹ̀ náà àwọn salaf wọ́n kọ ìyàwó lé ẹ̀pọ̀ wọ́n sì fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀pọ̀ so hákàdà ṣùgbọ́n gbogbo nǹkan láyé ọlọ́run ó bọ̀ oníkálukú lò pẹ̀lú àníyàn téèyàn fi ṣe àwọn nǹkan pàápàá jùlọ àwọn mubahat mubahat kéèyàn máa lo ọkọ̀ ní ìsìn mubah ni abẹ́kọ̀ ṣùgbọ́n tó wáyé pàníyàn téèyàn fi lọ ra ọkọ̀ yẹn kì í ṣàníyàn dáadáa èyí ó jìyà lọ́dọ̀ ọlọ́run rẹ̀ okùn yẹn ni ẹ máa gbé ogun nǹkan tó bá jẹ́ mubah ò lè lórí mubah ò ní ó léwu àníyàn wo lọ bẹ́ẹ̀ fi ṣe tó bá jẹ́ pàníyàn yẹn ti lọ rọ́ǹgì láti sàlẹ̀ mùbáwù yẹn náà ẹ̀ṣẹ̀ ni ó mọ̀ jẹ́ níwájú ọlọ́run so bọ́rọ̀ istibdal ṣe rí nìyẹn so èmi èyí fẹ́ kéèyàn ọmọ àfẹ́ ní nígbà tó ṣe pé ọfẹ́ ṣe ọfẹ́ ṣe lọ́ọ́ lè mọ béèrè àlàyé rẹ̀ pé ọfẹ́ ṣe istibdal àwọn àfà wọn ra máa ń sọ̀rọ̀ lérí ẹ̀ ẹ̀ rí pé ẹ̀ lè sàárẹ̀ istibdal ní àwọn tíra àfikún kéékèèké gan wọn èyí sọ ṣùgbọ́n nínú jẹ̀gbọ́n jẹ̀gbọ́n tíra ni wọn ó ti ṣàlàyé ẹ̀ pé àìmọ̀ ó lè jẹ́ kó ní ó jẹ́ lasting solution fáwọn nǹkan kọ̀ọ̀kan mọ́tàlá èèyàn níyàwó mẹ́ta ìyẹn wá fọkàn sí wípé plan òun ni pé medical student ẹni tó ṣe medicine lòun fẹ́ fi ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin àbí èèyàn ti ẹ̀ mọ̀ọ́mọ̀ fi ṣáǹsì yẹn lẹ̀ wípé nígbà tí àgbà bá dé torí wípé ó máa rò bá náà gbà wá tá níyàwó méjì mẹ́ta ọ̀ torí pé tí gbogbo àwọn ìyá yìí tán bá lọ dàgbà kọ́lọ̀ jẹ́ mi gbogbo ọgùn tán bá ti dàgbà sójú kan oníkálukú ó bí sí pẹ̀lú wọn ò ní rìnà ríyàn mọ́ ọmọ wọn ni wọn ó bí sí pẹ̀lú òótọ́ ọbẹ̀ nìyẹn o sì ní ìsọ̀kẹ́ kan má bí sí pẹ̀lú ọmọ wọn torí pé ọmọ ọgọ́ni ọkọ̀ oníṣìí náà wọ́n pé ọkọ àwọn ọmọ àwọn lọ́kọ àwọn ìwà náà ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ tó o bá ti fi ṣáǹsì kan ń lẹ̀ ọwọ́ á lọ wẹ́lẹ́jẹ̀ tútù àtọ́gbẹ́jẹ̀ wọn ó ti gbóná o <laughs> kì í ṣe tẹ̀mẹ̀ ọwọ́ lọ wá ọmọ ẹlẹ́jẹ̀ tútù ó mọ nǹkan yọ gbádùn àwọn àìkú ò nílé gbó máa mi ni wọ́n máa pè wọ́n <laughs> máa màmá ni wọ́n tó wọ́n ti bírú ẹ̀ owó ṣòro bá a jà só ti yé lọ wá ọmọdé ọmọdé bbp rẹ̀ bá ọmọ táìmù tí ó bọ̀ ṣe bọ́ bá nọ́ọ̀sì àbí kó so ọmọ <laughs> ẹ̀yún èèyàn fi lo arúgbó ara ni tó ti yé àwọn ìyá òsì ní bá yàrá pálọ̀ ni yàrá tiẹ̀ lòun máa wà tó ti yé yọmọ yọmọ tọ́jú bàbá tiẹ̀ kọ́ wá ti láníyàn èèyàn ọ̀ wá tí mú wọlé ẹnìkan àgbàlagbà ni òun bá gborí wọlé bọ́yá ẹniyẹn bọ́yá ọkọ rẹ̀ kú àbádáwò kan ṣẹlẹ̀ tó sì ní ìdíkọ́ wà lábẹ́ àmójútó ọkùnrin fún pọ́pọ́sì kan ní táìmù yẹn ẹnìyẹn wá so yìí díẹ̀ ọba fẹ́ nígbà wá fẹ́ tó wá di àsìkò tí gbogbo ẹ̀ tó ẹgbẹ́ nìyẹn gan ìṣe tó lé ẹlòmíì máa ń máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì lè fẹ́ obìnrin míì tó jẹ́ sixty years tí wọ́n gbà obìnrin kóhùn yìí ó fẹ́ òní ó jẹ́ mo kàn mú yẹn tasọ́wùrù tasọ́wùrù masala yẹn kọ́ wá fẹ́ nìyẹn ọwọ́ apẹ́ fáá ọwọ́ atásìkò tó ti ní tájẹ́ẹ̀tì pé òun fẹ́ mú ọmọ tuntun kékeré wọlé ọwọ́ aṣọ fẹ́yìn pé ah wò dákun má bínú òun ó fún ọ ní kìntọ́ torí pé bó ṣe wà ní ìsibí tó tọrọ ti dé ní ìsìn gan ọmọ rẹ gan ti tó lọ́kọ rẹ kò sí nǹkan kan ìgbà yẹn bùkátà tó ní ìdí ni pé kó wà lábẹ́ ọkùnrin nígbà náà ṣùgbọ́n òun ní tájẹ́ẹ̀tì tòun náà pẹ̀lú bóun náà ṣe wà yìí nìṣẹ́ èmi ọ̀sọ́pọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o mo kàn ń forí yàwòrán masala wọn káwá ní ẹni yẹn wá ṣe báwọn òyà ǹgọ́ ọ̀gbọ̀yé ọwọ́ afunikin tọ́ọ̀rọ̀ àbọ̀lọ́kọ́ ìbínú ilé ńlá kan ọlọ́kọ́ fún ọwọ́ àṣe shopping complex ó tó rẹ̀rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gbogbo owó èlò máa gbà máa wà ń bẹ̀ láti pé kọ́sà lè fún ní àǹfààní kẹlẹ́jẹ̀ tútù lè ṣe kíní o kó lè wọ ìwọ́n tó wá tìmọ̀ pọ̀ fẹ́ ṣe wàhálà tó tó bá wọn rárá mọ́ ṣe ní kọ́mọ̀sẹ̀ pé tí ọba rò pé ẹkẹ́ni kò gbórí wọlé ilẹ̀kùn ti ó ti ti pa bá ọ̀dọ́ sì ṣe ń kó gbìrìgbìrì yìí ní tó súnmọ́ tí ó ṣẹlẹ̀ ní ẹ mọ̀ ẹ mọ̀ ọlọ́run kọ́ dá wa sí látàrí dáadáa tó súnmọ́ ọlọ́run wa lónìí kó dúró wọ́n. sọ́lẹ́tọ̀ àti súnmọ́ tó bá yẹ pé ìsúnmọ́ yẹn yóò jẹ́ ìpalára fún ọmọ yẹn yóò lẹ́sẹ̀ nítorí pé kò nira bá kì í ṣe pé torí pé ó ní access sí òwò ọmọ torí pé ìyàwó ẹ̀ yóò jẹ́ ẹlẹ́sẹ̀ nítorí pé kò nira bọ́ ọmọ yẹn ṣùgbọ́n tó yẹ pé ọmọ yẹn ọmọdé ni ó sì ti wà lẹ́ni tọkùnrin lè súnmọ́ tó bá súnmọ́ kì í ṣẹ̀ṣẹ̀ torí pé ìyàwó ẹ̀ adàwàlàwàlà obìnrin bọ́kùnrin bá ní ọmọ lọ kò dénú àfi tó o bá wúlò lọ́dọ̀ ọkọ yẹn lóko àfi tó o bá wúlò lọ́dọ̀ ọkọ yẹn lóko wọn bá máa àkílódé máa lọ dákun ọlọ́wọ́ fún ọ ò wúlò ni tó ti yé kò sí tó burú obìnrin lè kọ́lé ṣùgbọ́n èyí tó dáa jù ni pé kó wà pẹ̀lú ọkọ rẹ̀ tó ti yé torí pé ọkọ wà máa ba níbẹ̀ ni nígbà tó lọ́ba tó wá fẹ́ ṣe ọkọ ìtì ìkọ́lé torí pé kéèsì kan ṣẹlẹ̀ báyìí náà tó wá ní káàfó òkú wá àfáàsì ti ṣèyàwó méjì ẹ kó mọ́síná náà ẹ jọjọ máa bọ̀ ẹ máa kó àfáà láìláì òfin tọ́jọ bẹ́ẹ̀ èyí tá a rẹ́ǹtì yìí láàjọ máa gbé lọ́fẹ̀ẹ́ yóò ṣe rẹ́ǹtì wọ́n máa bọ̀ mójútó obìnrin ẹni láìláì òun ò lè kọ́lé kóun tún máa gbélé rẹ́ǹtì ẹ kọ́lé ò lè máa lọ máa lọ gbélé bí àwọn ṣe lọ nìyẹn ọkọ ọkọ ọ̀dásí bọ́kọ bá ní bùkátà kan ọkọ ọkọ lu ẹ̀ yóò dùn títì pàdé mi ní títì o ọkọ òní kò tẹ́lé wọn nígbà olè lára ẹ̀ ó ti pè mí ẹ̀rẹ̀ kí n bó ń bẹ̀ ò fẹ́ kó wálé rẹ̀ ọkọ ní kò tí tó táìmù kọ́ máa mú lé rẹ̀ lọ́wọ́ náà mo ní ah, ìwọ náà ó ti win tó ti yé ó <laughs> ti win mo ní sọ ma pé mi náà mi náà gbèsè yẹn ó ti win báyìí ó ti lóun fẹ́ padà wá mo ní ẹ̀jẹ̀ pé ó lo oṣù kan tó ní ọ́nú gbogbo tó bá ní kò ń ṣe wọ́n máa ṣe torí pọ́kùnrin yẹ kulẹ̀ ti fi yàrá tiẹ̀ lẹ̀ náà lé tọ́rẹ́ǹtì so kò tí kò lọ́sí ṣùgbọ́n tó ń lọ lọ́wọ́ pé fi ilé ìwò rẹ́ǹtì padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ so yẹn ló lóore jù má dámọ̀ràn pé ó fọkọ rẹ̀ lẹ̀ ó rọ̀ kó sí àwọn ọgbọ́yùn yìí gan nínú ìṣẹ́ṣẹ́ àwọn ìyá wa tó ṣáájú ìyá mi ọkọ lé kò ní gbébẹ̀ ọ̀dọ́kọ ẹ̀ ni ó wà yóò fi ilé òun ṣe rẹ́ǹtì ní tó dá àwọn ọmọ olálùbáríkà náà nìyẹn jọ kọ́lọ̀wọ́ sọ ọ̀la rẹ̀ gbogbo ìgbìyànjú táwọn onímọ̀ bá ṣe wọ́n gbìyànjú náà ni láti lè wo ohun in téèyàn yẹ̀wò ń sìn téèyàn rí pé ó kù díẹ̀ káàtó kílẹ̀ ò ní ó tó sú ọlọ́run ọba lè fàṣẹ sí kó sì pé sọmọ pé ẹ̀yin ọ̀yẹ́wò mọ́ lálẹ́ tọ̀sán tẹ́ yẹ̀wò lẹ́sọ kílẹ̀ ò tó sú àṣẹ ọlọ́run ó débẹ̀ yóò sì pé yóò bá wà dùgbẹ́ níta àti yẹ̀wò nígbà tí ó bá dosù mẹ́sàn yàwó bá lóyún àbó ló ṣe ṣe nígbà tẹ́ yìí sọ àkọ́kọ́ bíbímọ ọlọ́run ọba ló ń fún yàn lọ́mọ ẹni ọba rọmọ bí kán máa bẹ̀ lọ́hùn kí wọ́n ṣe gbọ́ àwọn àyẹ̀wò tó yẹ kí wọ́n ṣe tán bá sọ fún wọn pé pẹ̀lú àyẹ̀wò táwọn ṣe wọn ò lè bímọ kán mọ́jà kan nínú orí ọlọ́run subhanahu wa ta'ala kí wọ́n máa bẹ lọ́hùn tó gbọ́ lọ́wọ́ balaba tí máa ń ṣe ọmọ fún yàn nínú òfin sharia islam fẹ́ kún ṣe sùúrù àmọ́ tóbìnrin bá ní òun ò lè ṣe ìmúmọ́ra rẹ̀ ó tó ní tóbìnrin lè fi fi ọkùnrin yẹn lẹ̀ nínú sharia islam islam mọ́ wà realistic torí pé tẹ́ ẹ bá ní kó mọ̀ fi ọkùnrin yẹn lẹ̀ ẹnìkan ò lè kórìí bú tiẹ̀ báyẹn gbogbo àwọn tá a jọ wọlé ọkọ̀ ńgbà kan àmọ́ tí wọ́n ti bí àbẹ̀wò ni nígbà wọn sì yẹ gbọ́ wa wò wọ́n rí pé òun lálàáfíà ara yín náà ló kù sí nígbà jẹkújẹ jẹkújẹ ta lọ́mọ tán ti ṣe kó tó di pé wọ́n ṣe kó ti pé súnà yín ẹ̀gàn báyìí ṣe àmọ́ pọ́rọ̀ ọkùnrin ò ní lè sọ̀rọ̀ kàkà tí ó fi wá máa bọ̀ kó fi ọ́ lẹ̀ bọ́ lọ́run ṣe dà ọ́ ló bá fẹ́ máa lọ kọ́ fẹ́ lómi ó sì lé lọ tán <laughs> ó sì ṣe fọkùnrin so nínú sẹ̀rí àkàkà tí wàhálà tó bá mọ̀ pé ó dúró tì dúró tì bí màrúf mọ̀ tó bá ti mọ̀ pé ò ní lè dúró tì ẹ bá fẹ́ kọ́ra yín lẹ̀ ó tó nínú tí èèyàn lè fi fèrè èèyàn lẹ̀ nínú Islam so ti yọ abáyé kọlọ pàápàá jùlọ tó bá yẹ pé látọ̀dọ̀ ọkọ ṣùgbọ́n tó yẹ pé látọ̀dọ̀ obìnrin ìgbà mi bẹ kì í ṣe pé torí kóbìnrin obìnrin nìkan lè yẹn tó máa fẹ́ ó lè má bímọ yóò sì wà pẹ̀lú ẹ̀ náà ọkùnrin yóò sì níyàwó mi ọkùnrin yóò sì máa ṣe dáadáa sí yóò máa yóò wà pẹ̀lú ọkùnrin yẹn ṣùgbọ́n tó bá yìn sísè wípé òun lọ òun fẹ́ lọ lọ́kọ mi bẹ́ẹ̀ òun lè rí ọmọ bí ń bò mí ìyẹn tó wọ́n lè fira wọ́n lè lórí ẹ̀ kọ́lọ́hún kí ó sà ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bẹ̀ lọ́hùn wàstàínú bí sọ́bìrì wà sọ́lá àìmọye àwọn èèyàn táwọn èèyàn ti sọ pé wọn ò lè bímọ tásì bímọ gbọ́lọ̀wọ̀ bá ní máa ń ṣe ọmọ gbọ́lọ̀wọ̀ bá kí yóò ṣàánú ẹni kọ̀ọ̀kan wa yóò dàmárù yẹn padà fún un wọ́n tó tún so yìgì tuntun mẹ́rin ṣé wọ́n lè fi ìtọ̀ màálù kí àgbo bẹ́ẹ̀ ni gbogbo ẹran tí a bá ti lè jẹ ìtọ̀ rẹ̀ halal náà ni so ti yọ abáyé ẹran jíjẹ tá a bá ti lè jẹ ìtọ̀ rẹ̀ halal ni so ti yọ abáyé so wọ́n ní hadithi tó wáyé lórí ọ̀rọ̀ pé ànábì fẹ́ yà wá Aisha lọ́dún mẹ́sàn-án ó súnmọ́ lọ́dún mẹ́fà ó súnmọ́ lọ́dún mẹ́sàn-án ìyẹn lèyí tó lálàáfíà nù ọ̀rọ̀ gbogbo ọ̀yí táwọn èèyàn ń sọ yẹn ò lẹ́sẹ̀ lẹ́ẹ̀ ọ̀kan náà àwọn ọmọ ìyá wa Abu Nasir wọ́n kọ ìwé lórí ọ̀rọ̀ yẹn so ti hadith tó lálàáfíà ní sọ̀rọ̀ Bukhari àwọn èèyàn kan ń sọ àtàmọ́mátà mẹ́ni àwọn tí wọ́n lọ ń kọ gbogbo àwọn sí aládìsí làwọn tó ń sọ gbọ́rọ̀ ìṣàmù kankanlá àwọn tó jẹ́ authority nípa ìmọ̀ hadith wọn ládìsí yẹn lálàáfíà ọ̀rọ̀ hadith ní sọ̀rọ̀ Bukhari so ti èso eh, kọ̀rọ̀ yẹn ò lẹ́sẹ̀ ní tó fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ àwọn sálàfù tí ò sí iyèméjì nú ẹ̀ òní wípé ànábì fẹ́yàwó Aisha ní ọdún mẹ́sàn-án ó sì ọdún mẹ́fà ó sì wọlé tọ̀ ní ọdún mẹ́sàn-án ìyẹn ló lálàáfíà nù ọ̀rọ̀ tàbá dẹ̀ calculate age ìyàwó ayéṣà gbà tánú ìfà yìí lẹ̀ eighteen years ni tàbá sùúrù ẹ̀ rí pé bí ó ṣe bí ó ṣe jẹ́ ni alàlẹ́ so bákan náà ẹbìnrin tó ń ṣe haidi lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ lóṣù bó ló ti fẹ́ ṣe ó ti kọ́ sínú ẹni tí ò ṣe haidi náà nìyẹn ẹ má bá a fosù ká tó ti yé èyí tí mo sọ yẹn ìṣe hadan nìde mi ò tí ì kí ni ọ̀rọ̀ àwọn àfà lérí ẹ̀ hádà wallahu a'lam zihar haram ló ṣùgbọ́n tọ́láàkì ṣẹlẹ̀ haram ni kéèyàn ó fi ẹ̀yìn ìyàwó rẹ̀ jo ẹ̀yìn ìyẹ́ ọ̀nàgbẹ̀ zihar ìwọ obìnrin tó ń bá tún súnmọ́ ìyá òun ló ń súnmọ́ obìnrin yẹ o kò lè súnmọ́ obìnrin yẹ mọ́ ọ̀rọ̀ pé ẹ ṣe yídà ẹ ṣe gíní kankan mọ́ ó dìgbà tó bá tó san àwọn kàfàrà ló tó lè lẹ́tọ̀ọ́ sí i li'an li'an ń tiẹ̀ ó ní kọkùnrin ká ọkùnrin míì mọ́ orí ìyàwó ẹ̀ wọ́n wá gbé ẹjọ́ lọ kóòtù ṣẹ̀ríà mọ̀ ẹgbẹ́jọ́ débẹ̀ obìnrin yẹn ní rọ́lọ́pàá mọ́ ah ọkùnrin yẹn bá ń somi lójú pé alóhun rí ọba ẹ̀ ó ní ah, wọ́n bá ní sẹ́wọ̀n pé ẹlẹ́rìí rẹ̀ dà mi ò rẹ́lẹ́rìí ibẹ̀ tí mo rí ṣẹ̀ríà ò ní nǹkan tí wọ́n fi mú obìnrin yẹn kò sẹ́lẹ́rìí mẹ́rin ọkọ sì ń sísì pé òun rí tó ṣe sìnà tó bá ti wá rí bẹ́ẹ̀ fún ó ṣe mọ̀ láánà wọ́n ṣe pé pé tó bá ṣe wípé lóòótọ́ ni ọkùnrin mo rọ́kùnrin lérí ẹ̀ tó wá ń sọ wípé mi ò rọ́kùnrin lérí ẹ̀ kí lànà ọlọ́run kó máa bá mi obìnrin náà sọ tiẹ̀ tán bá ti ìbínú ọlọ́run kó máa bóun tó bá yẹ pé lóòótọ́ ni ọrọ́kùnrin tó sọ pé ọrọ́kùnrin so tán bá sọ bẹ́ẹ̀ tán <laughs> wọ́n ni kí wọ́n tún wọn ká o alimutala inan ẹ́n láyé ṣe àná abàdà tán bá ti sọ̀rọ̀ yẹn torí èpè ọ̀sẹ̀ wọn ò gbọ́dọ̀ wà papọ̀ mọ́ wọn ò tún wọn ká wọn wàá ṣe istibra yóò ṣe àìdè oṣù kan láti confam pé sí oṣù yẹn nínú ẹ̀ so ìyẹn ni lẹ́hàn kọ́lọ́hún sọ wà ń bẹ̀ kéèyàn ò gbọ́mọ pé orí kí ń ranjú mi ì máa téèyàn fẹ́ fà yín sí ó ń ranjú gbogbo ẹni tó bá lójú náà ni máa ranjú <laughs> nígbà tí ẹ ẹ orí kí ń ranjú bí ojú èèyàn gbogbo ẹni tó bá lójú náà ni wọ́n tẹ́yàn bá rí pé òròjú ẹ̀ bó ṣe rí bí ẹ kíní ẹ pọ́ńtà ọkọ̀ ní full light ó òun àyàbà ẹ̀dá ọlọ́run nìyẹn òun fẹnu àbùkù kan ìtọ́lọ́wọ́n bá dá ìyẹn lè lẹ́sẹ̀ lọ́wọ́ bá fẹ́ ọmọ ẹ kan bá ọkùnrin lágbára ó ń náà àwọn tẹ́pẹ́ èèyàn ò lágbára gbẹ̀yìn ọ̀pọ̀ alágbára ẹyọ kan náà ọ̀rọ̀ pé ìjọ keje ìjọ kẹrìnlá àdìsí ọ̀rọ̀ yìí ò lálàáfíà ìjọkíjọ tó o bá ti lágbára ṣe ìyẹn ló lálàáfíà anytime tọ́lọ̀ bá ti fún yàn lágbára kéèyàn ó ṣe kọ́dà àgbà míì gan o lè mọ́ padà sí kọ́dà mọ́ fúnra ẹ̀ ní ọ̀padà pa nǹkan rẹ̀ fún rẹ̀ tó bá dàgbà kò sí tó burú mbẹ̀ so ìyẹn làwọn ọ̀rọ̀ tuntun tọ́fẹ̀sì tọ́fẹ̀sì ẹ̀ nílẹ̀ ju gbogbo ọjọ́ twenty one ọjọ́ kìnìyàn lọ then ìlà ẹni tó ṣe ìlà pẹ̀lú obìnrin ṣé yọ padà tún ṣe kàfàrà yẹmí là ẹni tó ṣe yìí láà pẹ̀lú obìnrin pé mo búra pé mi ò tún súnmọ́ ọmọ tí four months bá ti lè pé lórí ẹ̀ obìnrin yẹn ọkùnrin yẹn ti kọ́ lẹ̀ nìyẹn tọkùnrin yẹn bá fẹ́ fẹ́ padà yọ ẹ̀ṣẹ̀ lọ ṣe tọ́ bá ti lè ṣe ń tọ́ yẹ kó ṣe padà kò ní ìdí kó ní ẹ̀ṣẹ̀ máa búra kó ṣe máa ṣe kàfàrà kan mọ́ tó ti yé kò ní ìdí ṣe máa ṣe kàfàrà kan hadith tó wáyé lórí ọ̀rọ̀ wípé àtàṣáhùr tá a máa ń ṣe lójú ayé ànábì ẹ̀ assalamu alayka ayu ànábì pé ńgbà tá ànábì ń bẹ láyé ni ńgbà tá ànábì ò sí láyé má pé n tá a máa sọ ni pé asalaamu ala nàbí yìí òyìn ń bẹ nínú sífàtù sọláàtì nàbí àfáwà sheikh al-albani rahimahullah ọlọ́run bá kó bá kẹ́ wọn hadha min sheikh nasruddin al-albani ìṣèhádùn bàbá lórí masala yẹn nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi náà àwọn ò sọ yẹn ló ti yé àwọn àfáà mi ò sọ yẹn so bàbá sọ ìṣèhádùn mi ni o so kọ́lọ́wọ́n bá kọ́ bá san wọ́n lẹ́sìn dáadáa bẹ́ẹ̀ yẹn bá mú náà kò sí láì fún bẹ́ẹ̀ o so n tí mo fẹ́ káwà fọ́ ìdí ni pé bẹ́ẹ̀ yẹn wá rẹ́ nìkan sọ pé asalamu aleka ayo anabi kẹ́yìn wá sọ pé kò nírun là ẹnu rẹ̀ ò gbà láti sọ bẹ́ẹ̀ ẹnu yẹn ò gbà láti sọ bẹ́ẹ̀ torí wípé Allahu wa rasuluhu alam tá a bá fẹ́ lọ fìyẹn ṣe kìí àṣẹ kò jọra wọn o torí pé atashahud yaani kelmatun aw du'aun ma'thur in tó ní athar tó tó tawqif bó ṣe wá báyìí bí ṣe sọ bó ṣe wá nìyẹn njẹ́ òjò káwọn àfáà mi wá gbé lórí ọ̀rọ̀ yẹn nìyẹn báyìí bí ṣe sọ gbólóhùn ọ̀rọ̀ ìbáàdà ni sígà tó bá wà lójú ayé ànábì wọn ẹnikẹ́ni ò lè yí padà àfi tánàbì bá yí padà fún rẹ̀ àfi tánàbì bá sọ àsọ̀ọ́lẹ̀ pé tí n bá lọ tán o ẹ̀yí nǹkan yìí làwọn afáwọn sọ pé nígbà tí ò yẹn bó kámárọ̀ ẹ̀ tún wọn lè sọlẹ̀ ó sì tún kọ́ àwọn sọ̀hábà níbọn ṣe ń ṣe tashahud anábẹ́dẹ̀ fi sí wípé asàlámù aláìka ayúwọ́n nàbí kọ̀dẹ̀ sọ fún ẹgbà tí ń kọ́ ọgbẹ́ tí ń bá lọ tẹ́ yí padà so ìṣèhádù àwọn sàábé onìyẹn kì í ṣe pé nọ́ọ̀sù tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ní òfin jẹ́ kó àwọn abala míì nínú àwọn afa kí wọ́n agiri pẹ̀lú ìṣáàdù bàbá lórí ọ̀rọ̀ yẹn kọ́lọ́mọba kó bá wa san ogún alẹ́ san dáadáa